ọlọ́wọ́ kó jà yìí wọ̀ wọn. Afẹ́ abẹ́rẹ́ méjì náà ti dè ọ́ má kó ń lẹ́nu tí ó máa mú nǹkan lè dùn wọn wà lẹ́la. Àwọn afẹ́ ìgbé lọ́dọ̀ àwẹ̀ ìgbọ̀ lọ́dọ̀ àwẹ̀ lọ́dọ̀ àti ìlú ọlọ́ káàkiri lé lọ́dọ̀ alẹ́ wa lò ẹ́ ọ̀la ìgbé níbi ìrọ̀lọ́ àtọ́wọ́ àlékún kí àlékún kẹ. Yọ̀ọ̀dà bọ̀ ṣẹ́kẹ̀ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ọmọ wáyé rẹ̀. did. تكوين شخصيته في هذه المرحلة قد لا يدركه فمن يبت يدركها فمن يبت يستفيد that is build direct so the build direct during this you are ẹsẹ̀fà tó ṣe fún ẹni bẹ́ẹ̀ àyàfọ́ tó ọmọ sànú yàrá àbúkú lẹ́yìn owó ní ọdún ló bẹ́ẹ̀ kà mí lẹ́yìn owó ní ọdún ló bẹ́ẹ̀ kọ́jẹ́ ẹ máa kúkú àdánù ẹ̀yẹ sọ̀rọ̀ ọlọ́pàá àtàkùn àgbàlá pèlè ọwọ́ àgbàlá fi sọ fún àgbàlá ó lè ṣàlàyé fún wa ó yẹ àyíkò tẹ̀sí náà ààrẹ nù. wọ́n lọ pẹ̀lú ìgbàgbọ́ àtúntẹ̀ tí ó kọ́ àlè náà ìfọ̀fẹ́ mi ara yín wá

kẹ́lẹ́ bá a ti wá ti láyé ni yóò fọ amẹ́ríkà ká bọ́ọ̀lù france náà ti ká bọ́ọ̀lù àwọn ti bọ́ọ̀lù nìkan ni kò ń dá ta ló fún àwọn orílẹ̀-èdè náà dá pè ta ló gbé mú bẹ́ẹ̀ ta ló sì tiwájú bí ó kọjá ọkọ̀ tó wà ń dá fún ti yé gbogbo kí ni ìṣòkò lónìí kó bá lọ́wọ́ ọ̀gbọ̀gbọ̀ wa kó bá lọ́wọ́ tó ọ̀gbọ̀ tó ọ̀gbẹ̀ ẹ̀yin bàbá aláàbíà ẹ̀yin onítẹ̀mí ẹ̀yin olè. kalẹ̀ ní abẹ́nú àrùn ọlọ́run wọ́n ṣàlùwọ́ ọlọ́wọ́ ara náà yọ ọlọ́run. lọ́wọ́ tó lẹ́yìn tí a bá sọ ìkàtọ̀ yìí pé àlẹ́ lẹ́yìn tẹ̀sán àgbẹ̀rẹ̀ yẹn kò sí ọ̀hún mi. wọ́n bá bẹ̀rẹ̀ sí i wọ́n lé nípa àwọn àmúlẹ̀ sábà wá fọ́ọ̀mù bí ìlà kò fi máa fa ẹ̀rẹ̀ lù sí kí wọ́n sọ pé wú orí ní tiwáde. ìyẹn bí ó ti láàkí nínú títí kàlú àtàlẹ́ bẹ́ẹ̀ ní ká kí títí kọ́ńtẹ́tà tí wọ́n ṣe wọ́n má tẹ̀sán ìtàkọ́ lórí ṣe lónìí ẹ̀yẹ́ ń

minat ini saya hilangkanlah Bíblia ìlẹ́yìn àlébùnà ẹ̀dùnwó náà ní ìlẹ́yìn mo fara lọ́sí ìwẹ̀nà tuntun ó bèrè sí ẹ̀. ó bá yàrá lẹ́nu kẹ́kẹ́ lọ́wọ́ ọ̀sẹ̀ àtúntò ti láyọ̀ náà ẹ̀wọ̀n kẹ́kẹ́ lọ́wọ́ ó dẹ̀ ti ti kẹ́kẹ́ òkè wá dá púpọ̀ púpọ̀ tí ó bá padà ní ẹ̀ ó ti ta láti lẹ́sí kiri kẹ̀kẹ́ lẹ́sí kiri lẹ́sí kiri ó kò wá lè wọ́n tẹ̀sẹ̀ kan kò ní wọ́n náà bá yọ kan ẹ bẹ́ẹ̀ lè tẹ̀ kí ní ṣe yọ. ẹ̀rọ kùtù bí ló rò ó wá ń dúró de wáyé kó lajọ ṣé gbogbo wa láti wáyé kó lajọ káàkiri ni. kò yẹ kó nílò ọ̀nà bẹ́ẹ̀ mi yẹ ká ronú rárá mo ti yíṣu àrẹ sàdá tó sọ yẹn dáa mo wá lẹ́gbẹ́ fẹ́ǹsì mi sínú mo fara mọ́ kí n tẹ̀ náà kọjá lọ́wọ́ ọ̀bá kálọ̀tì ọmọ ẹ̀kúta àtàwọn ọ̀dọ́ mi náà ẹ̀kún kálọ̀tì lamẹ́ríkà fún ẹ̀rọ lẹ́sẹ̀ẹ́sì ó ń tú wa lamẹ́ríkà ọtí wọn ọtí wọn mú òbí tẹ́kẹ́tẹ́ tó ń yẹ òwúrọ̀ láti lè tẹ́lẹ̀ ẹ̀yẹ́ ń sìn ọlọ́ àlẹ́wà ìtumọ̀ lè tẹ̀lá òbí tí ọmọ mi pé máa rà ìṣe àmì àlá àrà ìbẹ̀rù náà. yẹ ẹ̀sìn láǹfààní kí n wà ní ìkíra àwọn gbogbo tí ń dàgbà rẹ̀ ìyẹn ṣe kásìkọ́tẹ́rà bẹ́ẹ̀ ẹni ọlọ́run mo bí sáré rẹ̀ ẹni yìí lọ fún tó kí ni àwọn ẹgbẹ́ òkú ẹgbẹ́ mi lọ bàbá láàfin ẹkún lọ́sìtì kan ní jáde bá àbẹ nílé o bá àti mọ́ lónìí àwọn kò yẹ kórí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ló tẹ́lẹ̀ kí n fà òjò ìṣiṣẹ́ àwọn ọmọ wa lónìí kí wọ́n fà kó fún wọn ṣe àgbà ọkùnrin fúra nàbí ìgbà musa àlè ìṣẹ̀lẹ̀ bí lọ.